أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه يستعين قلت الحمد لله نعبده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ونسل بأبي أعمالنا من يرحمك فلا مخيل لك ونسل بك فلا عافية لك أشهد أن لا تقوى الله سبحانه وتعالى قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تنسونا إلا وأنتم مسلمون لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وقال العبد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ويعود إلى ذلك أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته bá ń dúpẹ́ lórí àdéhùn tó náà bá ṣe náà ní wípé ìwọ́n mọ̀ ṣàlékún orí àwọn ọmọdé wà láti ààrẹ òkè ara orí tá a dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa báyìí ọlọ́dún àti òkè àdéhùn àwọn ọmọdé tó láti gbà sí ọlọ́pàá tó mú gbogbo àwé lọ́rọ̀ ní oríkàlù gbogbo mi. ọlọ́run tó wá kà wá máa wọ̀ ẹ̀dá tó tó dá padà fún àyíká wà ní tàbí kọ́lọ̀ sí wa. Òun ni bàbá òkòrò náà pandẹ́mù ẹni tó kọ̀ lọ́wọ́ àwọn ará tó lọ sí sábà fún wa tí wọ́n kú lórí tàwọn kọ́lá tàwọn wọn ṣe òun. àwọn bàtà táwọn pẹ̀lú ìpẹ́ kọ́lá tí a sọ pé ìjọba wọn wà. nínú ọdún ká kú mú bẹ́ẹ̀ léwu tó máa bá ṣe fún wa òun náà ní olórí òkà. sábà pé ní àdókò ìtumọ̀ àwọn ẹgbẹ́ àgbàdo wọn lọ ọdún twenty kan abáwọn ọdún twenty láti àtúntò àlọ́kọ́ wọ́n ti wà wọ́n ní ìsìn wọ́n ti wọ́n ti. dáhùn kan ẹrú tó ti lọ tó bá tún fi orí ìwádìí ọ̀dọ̀ kí ìmọ̀ yìí òun náà ló wọ́n dákẹ́ fún ọlọ́pàá àti òkú wọn. àwọn àtàtà máa ń bẹ láyé àwọn ọmọdé máa ra àtàwọn náà kọ́lọ̀ bí a tún ìṣòro ọlọ́pàá tó ti má yọ káyọ̀ láàrin wọn má tún fi ní kí àláàrin wọn lọ́wọ́ àti wọn ní wọn lò ó tó bẹ́ẹ̀ wọn kọ́lọ̀ àti ìgbà ìbájẹ̀ láàrin ìjà áńgà èyàn tí wọn náà bá wa ẹlọ ọ̀nà lámọ̀dájú àmọ̀dájú tó dájú wípé mẹ́ẹ̀tì yìí àṣàkù wà láàrọ̀dẹ̀ kò tàbí ìmọ̀ rò pé ṣòdodo ni àdúrà kí la bẹ bí àwọn àlámọ̀dá yìí wípé èyí tó ń dòdò lọ nínú ọ̀rọ̀ tí a ń jó òkú tí òun ti máa ṣe nǹkan àmì tí ó lè mú ṣọ́ọ̀tù ó lè ta ìta àbá tí a lọ. tí a lọ ọba yìí òun là ń pè ní Al-Qur'an toró náà ní ìwé tó ṣẹ́kù lórí ilẹ̀ tá a wà lónìí tá a máa pè ní yorùbá abẹ́dà ọ̀rọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ òdodo ni bí ọlọ́wọ́ ti ń júwe ẹ̀sìn fáwọn èèyàn òun náà ló ń júwe ẹ̀sìn òdodo. gbogbo tó bá ti wá ń ka ọ̀rọ̀ á àbúkà máa ń ṣàlẹ̀ wá ọ̀rọ̀ á kó ní ká lóko wá lọ ọmọ inú ẹ̀ sí pé ọ̀rọ̀ ọba òtótó náà ni wọ́n bá wa sọ̀rọ̀ ẹni bá wá nù ọ́ òun náà tó kò òtótó. kẹ́sì lọ́mọ wípé kùránì yìí kò ṣeé dá wáyé nípa ọ̀gidi àbí ní sọ́pẹ́nà àyàfi ká máa fi súnà nípa Muhammad. صلى الله عليه وسلم كما في الفصل عنه لأن القرآن مجمل وسنة مفسر للقرآن تري القرآن تاريخ طيب مجمل كفسر قلبه ọ̀rọ̀ bá wá sọ kalẹ̀ ọ ká má padà rí ọ̀rọ̀ náà sí. ìyẹn tó wá ṣàlàyé àlùkùrọ̀ àrùn tàbí gbọ́kùnrin àní iye òun náà ní kí a máa lo sunna lọ́wọ́ Muhammad. àwọn àlùfáà wa ní báwo láti wá gbọ́ sunna yìí. a máa gbọ́ sunna yìí nípa pẹ̀lú àwọn tí wọ́n gba súnà lákọ̀ọ́kọ́ lọ́dà tó wà lọ́nà. lọ́dọ̀ bá dáná sọ bá lọ́wọ́ ta ààrẹ nígbà tó fẹ́ ròyìn àwọn tó gba súnà lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àdàbí. táàtò àwọn sọ ààrẹ ọ̀rọ̀ ọ̀gá ọkọ̀ òṣèlú náà ń ṣe ìtọ́jú. وإن آمنوا بمثل máa àmẹ́ntùn bí ọlọ́pàá yìí ámẹ́rù ìmísìlì máa àmẹ́ntùn bí ọlọ́nilẹ̀ bá lọ gbàgbọ́ èyí bá ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá lè gbàgbọ́ nígbàgbọ́ àwọn tí wà níṣojú wa táàpẹ̀ láwọn gbàgbẹ́ lẹ́nu wa Muhammad fàbọ́lì ìtajà pàtàkì ní ìjáde àwọn ọlọ́ọ̀ni ẹṣẹ́ méjì lọ ẹ̀jẹ̀ mọ́. àmọ́ fàyín tọ́wọ́ ńlá o ọlọ́ọ̀ni àmọ́ bọ́jà fún wípé ẹlẹ́ẹ̀ni tó dún ọ̀dà tí wọ́n pọ̀ ẹlẹ́ẹ̀ni ṣẹ̀sì má ṣe ṣe ẹlẹ́ẹ̀ni wà lórí ẹ̀sìn si. ti wà lórí ẹ̀sìn ẹlẹ́ẹ̀ni wà lórí àgbo ìwọ́n mi sùn jáde lọ́dọ̀ wà mọ́ wà ìnáná wọ́n fi ṣùkọ́ ọlọ́dẹ ti bẹnu olùkúrò ẹtún bẹnu wàhálà rẹ tí wọ́n bá lo àgbéyàwó sọ̀ tí wọ́n fẹ́ tó fìtínà yìí àwọn tí ó gbàgbé àwọn sọ̀hábà ọlọ́rẹ̀ màmá ìfàtà ẹ̀yà tàbíkà wíwúlọ́ wọ̀wúrọ̀ tẹ̀lé ìwọ̀n làbí ṣọ́dá àkọ́kọ́ gbà fún ọ àti wọn náà tó wà lórí ẹ̀sìn ọlọ́ àwọn ìgbòho nígbà tó ti wà Muhammad kọ́lé tó wò ojú ọ̀nà yìí àdábì ní àwọn òṣèlú kan àyà àdáńtọ̀ tó wà nígbà lẹ́yìn ọ̀la kàdà hàrì àdábì ní ojú ọ̀nà yìí tí mo fẹ́ fi ní ẹ̀sùn mọ́ni ànábì ní àpèjúwe rẹ̀ òun náà ní àpèjúwe tó kúkú kúrò. lẹ́yìn ha kànáhárì ha ọ̀sán rẹ̀ àtọ̀rú rẹ̀ bákan náà ni kò sí yàtọ̀. àwọn náà sì mọ̀ pé ọ̀tọ̀mọ̀tìkì yà ìyàtọ̀ fẹ́ láàrin ọ̀sán àti kíni àtọ̀rú ọ̀sán ló ní ìmọ̀lẹ̀ òun ló ní okùnkùn àdébùwá ni àwọn ìsìláàmù tó ń fẹ́ sílẹ̀ lólórí tó ń fọ́ ọ̀tọ̀ ábà èyí tí wọ́n gbà lọ́wọ́ òun àdébì ní ẹ̀rí ọ̀sán ni àbòrò rẹ̀ bákan náà lọ. láàrin àbí ìkò ánìyà ìlà àárẹ̀ àdébì ní ẹ̀rọ sọ̀rọ̀ wá ní jáde nílé òun lọ́wọ́ tí wọ́n bá sọ̀rọ̀ o. àbẹ̀tọ́ bá ti tún fún ìròyìn ìparí ara rẹ̀ ọlọ́run lápá rẹ̀. سبحان الله تعالى يجدد الإسلام وشمال له الكتاب والسنة وإفعال سلف الأمة ẹni bá rí ìsìláàmù ilé ìṣe òun ló sá òbínú ẹni tí ìsìláàmù rẹ bá ti yàtọ̀ sí àwọn tá a yìí ọ̀rọ̀ rẹ̀ kùyàwó sí Yahudi níwájú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ kùyàwó sí nàṣàrà níwájú ọlọ́run torí pé Yahudi àti nàṣàrà kí ni wọ́n ṣe tẹ́sí wọn fi bàjẹ́ òun náà ni wọ́n ń ṣe tí ò sínú ẹ̀sìn àwọn àmẹ́bí ọlọ́run tọ́nà lọ sí wọn. ìbádọ́dá ọjà ààrẹ kálífà wàhálà ti ṣe làbí jókòó ní ìtẹ̀síwájú ìmọ̀ ṣàlàyé alukur'an táàpẹ̀ ní tẹ̀sí alukur'an nìkẹ̀lú a rí ní pé láìpàtọ́lọ̀ ti kádàrà ọlọ́dé ibi tá a dúró sí ibẹ̀ náà láti kí ni láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi tá a wá dúró sí òun náà ní fàdọ́ ìlú Sura al-Fatiha ọ̀lá tó ń bẹ fún Sura al-Fatiha àṣàlàyé fún wa àtìmáàlùwà àwọn ọ̀gá tó ń jẹ́ sáàtà al a ṣàlàyé fún wa ibi bá ti sọ kalẹ̀ a ṣàlàyé fún wa ẹ̀yìn tọ́lọ̀ ọba fún orílẹ̀-èdè àdìkẹ̀rí àwọn ìta dúró sí òun náà ni àwọn ńlá tó ṣe kí ni tó fi sọ̀rọ̀ rẹ̀. pé nínú àwọn ọlá tó ń bẹ fún anáhà rúkìá anírúkìá ní sọ́dọ̀ fàrúkà tàbí mẹ́rin ọ̀wà. bákan náà a tún pè ní ọmọ mọ̀ ìkìtà àtàṣà nàìjíríà. ibi táàtì wá gbéṣẹ́ lónìí òun náà ni àdíìsì àfáàwà ibùn Abbas lójú ọ̀pọ̀ dáadáa àfáàwà yìí ní kọ́ọ̀lá bàyìnàmà Rasulullahi sallallahu alaihi wa sallam àdíìsì kúmẹ́tẹ́ká máa pàtàkì ọ̀la tó ń bẹ fún sọ̀rọ̀ tó lè bàbá. Afáfúnà bá ti ní àwọn sàádé àwọn bẹ pẹ̀lú àti wọn Muhammad tó. Àdébí bẹ pẹ̀lú àwọn sọ̀hárà lọ́nà. Wà ìdáwù jìbìrì bí àdébí ṣe ń bẹ pẹ̀lú yìí kí làwọn sọ̀hárà ṣe lọ́dọ̀ àdébí wọ́n gba náà kàrí náà kí ni wọ́n ṣe lọ́dọ̀ àtẹ́sí tàfáhà mú wátà àdà mú wọ́n kọ́ ẹ̀sùn lọ́dọ̀ àtẹ́sí wọ́n sì ń kọ́kọ́ yé ẹ̀sùn lọ́dọ̀ tàbíjẹ̀ náà lọ́dọ̀ àtẹ́sí wọ́n ní bá ti ṣe wá mẹ́kọ̀ọ́ láwọn èyí wà ní ìdá òjì wọ́n ní dọ́tàbọ̀ ṣàlàyé ìjì jìbìrì ìlì bẹ pẹ̀lú àdébù Muhammad sọ̀rọ̀ àdébù. ìsẹ́mi ẹ́ nàbí ìdán ṣàdédé ní àdébù Muhammad àti jìbìrì ìlì wọ́n kàn gbọ́ ẹ̀rọ kan ní tó wá ní tuntun. ohun kankan wá ní tuntun ni. fàwọ̀pẹ́kù fàwọ́fà á jìbìrì ìlú bá sọ̀rọ̀ ilẹ̀ sẹ̀rẹ̀. wọ́n ní bó ló ṣe wá lójijì yìí ohun náà wá ṣàdédé wá àtòkè lóhùn yìí wá. wọ́n ní jìbìlì ìṣẹ́lẹ̀ ní méjì ó bá gbójú sókè nígbà tó gbójú sókè tó gbójú rẹ̀ sókè fàkọ́ọ̀lẹ̀ jìbìlì wọ́n sọ báyìí pé hádà báàbò yìí ni ha ilẹ̀kùn kalẹ̀ o ilẹ̀kùn kalẹ̀ o fúti ha mìnàsàmá ilẹ̀kùn yìí wọ́n ṣe láti bára wọ́n ṣe nítorí wá sọ yí pé máa fúti àkọ́tùn máa fúti àkọ́tùn jìbìlì wá sọ wípé ilẹ̀ ọ̀gbìn ní òṣèlú ní òṣèlú ọ̀gbìn. Kátó tẹ̀síwájú láti ṣe. sọ̀hábà àdébù ti pẹ̀lú àwọn sọ̀hábà. Jìbìlì ti pẹ̀lú àdàjì. Àdébù sọ̀rọ̀ bá wà lọ́sọ̀rọ̀. Ó jẹ́ olùkọ́ fún àwọn sọ̀hábà. Jìbìlì ó jẹ́ olùkọ́ láàrin wọn olùtí wọn gbọ́ láti sọ̀rọ̀ ta ló wòkè jìbìrì ta ló ṣàlàyé oúnjẹ tọ́lẹ̀dù wa mohammed jìbìrì. kí ni máa jẹ́ ẹ̀kọ́ fọ́nà kọ́lára àfáà ní máa ṣàlàyé nǹkan fákẹ́kọ̀ọ́ kódà bá kẹ́kọ̀ọ́ bá mọ nǹkan náà yóò kọ́kọ́ gbọ́ àlàyé sáájú àlàyé àfà. ẹ̀wù tàwádọ̀ ọ̀rọ̀ sóòtù tó lọ́wọ́ àwọn ìfẹ́lẹ̀ mẹ́ha òtàbíyì ẹ̀wù ìfarabalẹ̀ ìtẹríba nílùú Muhammad pẹ̀lú olùkọ́ rẹ̀. bí akẹ́kọ̀ọ́ bá farabalẹ̀ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ yóò rí nǹkan kọ́. àmọ́ tí akẹ́kọ̀ọ́ bá jẹ́ni tí farabalẹ̀ lọ́dọ̀ olùkọ́ kò ní rí nǹkan kọ́. ẹ sì rí kọ́wọ́ sọ̀hábà ẹ̀ wà Muhammad àwọn náà farabalẹ̀ pẹ̀lú àdẹ́bí làwọn náà jẹ́rẹ́ sì gbà wá fún wa. ìkọ́tẹ̀ ìmáà mẹ̀lẹ́kà ti wá sọ́dọ̀ wa Muhammad dúdú olùkọ́ bọ́ láti sámà ilẹ̀ nǹkan ló sí ooru wọn ò sì sílẹ̀kùn náà rí láyé ẹjẹ́ àwọn ẹ̀ṣọ́ nígbà tí mẹ̀lẹ́kà ti ní sọ̀rọ̀ ìta kọ́ọ̀dá fànẹ́bẹ̀lẹ̀ nínú onímọ̀lẹ́kùn fanagala minhum malakun ilẹ̀ kòkó sílẹ̀ sísọ́mà yìí màláíkà kan òun bá sọ̀kalẹ̀ nígbàtí màláíkà yìí sọ̀kalẹ̀ yìí fàáta nàbíyà sallallahu alaihi wa màláíkà yìí ò ṣe méjì lọ́dọ̀ àlẹ́bí Muhammad màlẹ́kà di mélòó màlẹ́kà di mélòó àti rí ọ̀gá àwọn màláìkà àtúwárí màláìkà ní ọ̀gá màláìkà tàwárí ọ̀gá màláìkà tàwárí ọ̀rọ̀ ìmọ̀ràn màláìka ní ìlú sọ̀kalẹ̀ òun jẹ́ ọmọṣẹ́ fún jìbìrì kélé iná jẹ́pọ̀ kò síbi tá a máa bẹ láyé tọ́lọ̀ ní máa fa àwọn ọ̀kan sọ̀rọ̀ lórí àwọn àwọn kan. Nígbà tí wọ́n lórí àwọn ọ̀dọ́ wa Muhammad sallallahu alaihi wasallam faqala abshir bí ìlọ̀ ọ̀rọ̀ ayé ní mọ̀lẹ́kẹ̀ wá tó ẹ̀kọ́ àtìsílámù pé abshir máa tóná jẹ́ fún ọ nírò bínú lẹ́yìn pẹ̀lú ìmọ́lẹ̀ méjì kan ìmọ́lẹ̀ méjì yìí ùdíìtù hùmá lámúyú tàhúmà nàbíyù kọ́bìlàkà ùdíìtù hùmá wọ́n fún mi ní ìmọ̀lẹ̀ yìí ni ìmọ̀lẹ̀ ká tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ìmọ̀lẹ̀ méjì tí mo ní ọmọ ìdùnnú pa rẹ̀ wọ́n fún mi ní lẹ́nu yóò dà ó nà nàbí ìjòyè kọ́ọ̀dẹ̀kì. Ikú wá fún ọ yìí, wọn ò fún ànábì kan síwájú rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí wá ní mọ́lẹ̀ náà fatihatil kitabi wa khawatimi suratul Baqara àlẹ́kẹ̀ tí wọ́n lọ́wọ́ Muhammad méjì àkọ́kọ́ òun náà ni suratul Fatiha ẹ̀kejì ìmọ̀lẹ̀ yìí òun náà ní ìgbẹ̀yìn sólọ́tò ìbátọ́rọ̀ láti mú ìdáhùn láti sàmáwá sí wàrà àti àwọn àtúndì wàrà àti àtúndì ọ̀hún láti fi ámọ̀ lọ sóòrò ìgbà tó fi là dé òun ìrọ̀ ọ̀hún wọ́n lè fi lọ kúndùn ámọ̀ àbẹ̀dá wọ́n lè dà ìṣẹ́ fún wàtúntì bí sípà kí ni wọ́n lọ́kàtà bá wà lọ́kàtà? orí ìmọ̀lẹ̀. ajá kí nínú ọ̀rọ̀ lápapọ̀ lọ kọ́ tó lọ́kọ́ agbára òun náà ní kí ni núùrù fàásì àtún núùrù sọ́ọ̀tì fàásì àtẹ́rí ìmọ̀lẹ̀ ni. kí wá ní ìmọ̀lẹ̀ tó ń bẹ níbẹ̀. àwọn àlùfáà ni tẹ̀lé àkókò ààrẹ gbogbo tó ọ̀fẹ́ bí ààrùn lálùkọ̀ ààrùn kẹ́lú. ọlọ́run àdìkì ọ̀dá báyìí àgàhà ìṣúná tó ń pàtó ha ọlọ́run àdìkì ẹ̀dí gbogbo rẹ̀ sínú súnmọ́ tó ń pàtó ha. ìmọ̀lẹ̀ wẹ̀. wọ́n bẹ́ẹ̀ làwọn náà gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ń fi bí bẹ́ẹ̀nu tó bá ti lè fa bí hà tó bá fi ń ṣiṣẹ́ tó fi ń tó lónú ẹ̀sìn tó lónú pèsè ayé yóò lè wọlé. وفي سورة الفاتحة قول سبحانه وتعالى إياك نعبد gbogbo ẹnikẹ́ni tó bá ń sin ọlọ́ọ̀ba nìkan lórí ilẹ̀ yìí ṣe é sọ wọ̀lẹ̀ náà ọlọ́niwà tẹ̀lé iná ámánù wà lábíyàbí ìmáyà wọn bí dùnmí wùláyíkà láwùjẹ ámúnù wà wùláyíkà olùmọ̀tàdù olùmọ̀tàdù ọlọ́niwà tẹ̀lé iná ámánù ọlọ́ni àwọn olùmọ̀tàdù ọ̀dọ́ wà ìmáyà wọn bí dùnmí àwọn tó jẹ́ sí pé àwọn ò papọ̀ àwọn ò rò papọ̀ àwọn ò fi sínú ìgbàgbọ́ wọn àbòsí àbòsí ìgbàgbọ́ ni kí ẹ máa sin nǹkan ní ìlẹ́yìn ọ̀rọ̀ àbòsí ìgbàgbọ́ ni kí ẹ gbọ́lá ọlá kíyàn fọ́lọ́run kíyàn fún ọ kíyàn fún nǹkan ní ìpẹ̀lọ́lọ́run àbòsí ìgbàgbọ́ ni kí ẹ gbà pé tọ́lọ̀ ọba ń ṣe nǹkan kan tó ń bẹ tó lè ṣe lórí ilẹ̀ lẹ́yìn ọlọ́run ẹ̀kọ́ bá ti ọwọ́ ọba ìtàn tó ti di àpẹẹrẹ àbòsí ẹ̀kú yóò ní ọdún torí ẹ̀kú bá ń sin lọ́ọ̀rọ̀ o tó ní ṣe dáadáa mọ́ ẹni bá ń náà kò ní bẹ̀rù kankan lẹ́yìn ọlọ́run ẹni bá ń náà nìkan kò ní gbà lé lẹ́yìn ẹni bá ń náà nìkan kò ní rí kankan lọ nígbà ìyá rẹ̀ níwọ̀n ẹni bá lé ní ìdá sọ tó ti ní ìbàdàn jẹun tó olóòrè kan ló sùn jẹun táwọn mẹsìn tó pọ̀ lónìí ẹnu ní ìsinmi àlọ́ ṣe ẹnu ní ìsinmi àwọn bàbá ẹnu ní ìsinmi àwọn ìyá ẹnu ní ìsinmi àbáyọ. àwọn ní ìdẹ́rùkà wá ìṣòro ọ̀bù káwọn èèyàn máa sin àwọn tá a dárúkọ yìí wọn ò sáà foríbalẹ̀ fún wa ó mà pé tá a pè nílò ọ̀sìn kò sì gbà tó bá tó foríbalẹ̀ fún ìbẹ̀rẹ̀ kò tó ìlú wa fi mú ẹ sọ pé bí àlá àbá ní báyìí tẹ́lómi ìbá wa sọ ìtọ́jú ẹ lẹ́yìn àlá tó bá fi lébi tọ́ lọ́ọ̀ba yẹn lẹ̀ tó bá fi lọ ṣe nǹkan náà ó ti pè kan náà torí bí ò ní tẹ̀ láṣẹ nǹkan kan kó o ti wọ́pọ̀ lọ́ọ̀ dànù àyàfi kí nǹkan náà tóbi lẹ́nu ẹ̀. ìmọ̀lẹ̀ ìmọ̀lá bí lọ́sọ̀rọ̀ tó bá wà. wá ìyá ka mẹ́ta yìí. الاستعانة بالله لا بغير الله تبارك الله هو أعمى هو تقول أبدا جهنم تقول الله مما لم يقدر أحد إلا الله سبحانه وتعالى نيجي tó jábí ní كقول lè نيجي nínú dáadáa ẹ̀kọ́ tó dájú jàmá aláàbò àrùn mani yẹ́rùsọ́ tàbí máa rọ̀yọ̀ lọ́wọ́ jẹ́mọ́ ìgbà tàbá rọ̀rọ̀ tàbá rọ̀rọ̀ lọ́wọ́ jẹ́mọ́ ẹ̀kan wá ní ṣùgbọ́n ẹni lọ́rọ̀ ó wá ní wọ́n bá fi sọ̀rọ̀ jẹ́mọ́ ó wá bá fi sọ̀rọ̀ jẹ́mọ́ ó tún wá awọ ebe pápọ̀ na abájú sọ̀rọ̀ aka ìsára wákà síbẹ̀ àbí aka aṣọ́wájú wà á fi àtijọ́ ó ń mọ̀ sí para tó bá mọ̀ para ó ṣe kí ni ọ̀rọ̀ òdì. bá ẹni bá wọ́rọ̀ yóò pè mí ògbọ̀nwó mi wá ti dáàbò lóṣùpọ̀ ìdàlá yóò pè ọlọ́run mi pẹ́ pé yóò sọ sí òun yóò máa ṣe kí ni yóò tó wá. ilé ọ̀pọ̀lọpọ̀ àfáà tó ń bẹ̀rẹ̀ tó ń tọ́kọ́ tó ń tọ́kọ́ tó dá làwọn tó dá kókó tó ń àrísìkì àdúrà ni ẹ fi wá àtúnṣe torí ọ̀gbọ́n àmúrí ìrìnlẹ́sì wẹ́sìkì àwọn àbá ti jẹjú ẹ̀ ara rẹ̀ ní kí ọmọ sí lọ́run ara rẹ̀ ní kí ọmọ sọ gbólóhùn láhàrùn ọ̀láàkù wọ́ta ilẹ̀ àdìlà àmọ́ àwọ̀ kàkiri kan sí oòrùn kankan ó mọ̀ wá fi para ó mọ̀ fi wẹ̀ ó mọ̀ ṣe ẹ̀rọ ní òfin tàbí wáyé lòsì àdúrà lórí wáyé lòsì àbí á fi ewé kan kún ewé kan ó wà á sáré ẹ̀ lọ́wọ́ rárá àwọn òṣèlú. torí á ń pèkì o àtúntò rẹ̀ ti kọ́. torí bàtà àti mọ̀ àwọn ọmọ mi lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ kó àwọn òṣèlú. èyí tó bá máa ń lò láyé tí ò bá tó rẹ̀ ta ló ń lọ tó lẹ́yìn ọjọ́. Allah subhanahu wa ta'ala ẹni bá tó lè ní kí o fẹ́ràn ọwọ́ rẹ̀ ọ̀dọ̀ aláàbò wa lọ. ṣé ti yà bẹ́ẹ̀ tí ò ní jama? ṣé wọ́n lẹ́nu ẹ̀fọ́ àbúrò tí wọ́n lẹ́nu jama? ṣé ẹ̀fọ́ pé nǹkan méjì làwọn Yorùbá lẹ́lẹ̀ Yorùbá lónìí tí wọ́n á fi dé. ẹlòmíì tí wọ́n lọ sọ́kọ̀ọ̀dọ̀ oríṣiríṣi ọ̀sẹ̀ lẹ́nu rẹ̀ ó ti wọ́n ṣe fá gbogbo olóṣè kí ni jẹ̀mọ́ ó ti gbogbo rẹ̀ bọ́ṣẹ bá ń fúnyàn lówó ni àwọn tó ṣe kílíìnì àwọn tó ṣe ónú àwọn ẹ̀kọ́ lówó jù tó ní wọ́n ní tàbíta àwọn àwọn tó ṣe pé kẹ́ bá fi fọ́ṣọ kẹ́ bá fi wẹ̀ àwọn gbowó lọ́wọ́ yìí ìwọ àlọ́ ọ̀rọ̀ tẹ̀yẹ sani òfin fọ́ṣọ kó fi wẹ̀ ìwọ àfẹ́ lọ́wọ́ ti lówó lọ́wọ́. wọ́n àti àlọ́ òṣèlú. àlẹ́bìnrin ní òògùn sọ̀rọ̀ pàtà. bákan náà gbogbo bàtà bá ń ka sọ́ọ̀bù fàájà yóò máa jẹ́ síyáàdà tó náà lè má lè yàgò wá fún òpin bàtà. ló fi jáde sí àwọn tẹ́lẹ̀ rẹ̀. àwọn amáhùnmáṣọ́tò rẹ̀ bá fi hà ah, wọ́n sì fi ń bí àbùkátà àwọn ọmọ ìgbòho aláàbò àlọ́dà rẹ̀. àmọ́ gbà tó wò wọ́n ní ká. tọ́lá ní ẹni wá pàtó ìṣẹ́gun ẹni wá ọ̀rọ̀ ẹni tó ń wá áfíà àlàáfíà ẹni tó ń wá mólíkù agbára kó máa ka sọ́wọ́pù fàáfíà sọ́wọ́pù pé yóò fẹ́ à sọ́wọ́pù fàáfíà làwọn kí o. tí ó sọ́wọ́pù fàáfíà wá sí ẹ̀fọ́ àwọn aláì ẹni wá nóòrò kó máa ka fàáfíà nóòrò ẹ̀mí nóòrò ojú nurul ayat ìmọ̀lẹ́ ẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kọ̀báṣíà tó yóò bá wò pé tọ́sí àdáyà ti wá ní lówà tó lápò báyìí olùkọ́lá ìbátan láti ta àlọ́ ìyẹ̀wò sọ ọlọ́wọ́ bá wà àdínkù yìí àtẹ́lẹ̀wá ní sọ̀lọ̀sọ̀lọ̀ mọ̀lẹ́kà wọ́n sọ́rọ̀ àtìláwọ́ pé lámtàkùrọ̀ arfa minhuma illa tu'tituhu wọ́n ní wọ́n ní ẹ̀wà ní ka arafi kan nínú fáti àìní kẹ wá gbogbo ọlọ́run àgbàsọ àlọ́rọ̀ àlà àlà fi ìtò fẹ́ràn orí àlọ́rọ̀ àlà. Gbàgbọ́ gbàgbà àbúrò kí ni kò lò lọ́dọ̀ ta ni jọba kálá lò lọ́dọ̀ tẹ́lẹ̀ fún ọ. gbogbo àpinnu tá a bá fi pè ọlọ́run tá a fẹ́ jẹ́ kí ọlọ́run bá a ọ̀rọ̀ káàkiri àdúgbà wákà yìí ábàlù nìsáyí àti muslim nínú àdíìsì míì tó tún sọ lọ́gbọ́gbọ́sọ́gbọ́n fàájá fún wa àdíìsì yìí àfáà muslim ló gbà wá bisanadin abi bisanadin ila abi rayrata annabi sallallahu alaihi wasallam sanadin ọ̀dàpẹ̀lẹ̀ àlùfáà àbúrẹ́lẹ̀ wá ní ó wá gbà lọ́dà nínú wa Muhammad sọ̀rọ̀ àtẹ́lẹ̀ kọ́ọ̀lù mẹ́rin sọ́lá sọ̀láàtà olóòwò Muhammad ó sọ bá ti gbé ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ láàmù yẹ́ kúrọ̀ fíhà ó mẹ́lẹ̀ kúrọ̀ áà kò wá kàánú sọ̀lá àti rẹ̀ yẹn ìyá òkú à ìyá kí la péjọ náà ìyá òkú à ṣe ní àwọn ọ̀kan wà tó wà sáájú sábà ń tọ́ wọn á ní wọn lè òkú à sọ̀rọ̀ òkú à àti àbúrò àbúrò wà kọ́lẹ́kọ̀ọ́ òkú à sọ̀rọ̀ òkú ìyá àbúrò àmọ́ ọ̀ka òkú à òun náà sọ̀rọ̀ òkú kí ni àdúgbò yẹn lọ́wọ́ yìí tó ṣe kí ni jẹba ó lọ sí. ìyá àlùkò á ní kẹ̀kẹ́ oníṣòwò pàtà wọn lábẹ́ ìwà sọ yìí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti kà á nínú sọ̀rọ̀ àti rẹ̀ kí wọ́n ní máa náà tí ò bá kà á ká tó sọ tí ó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ kápẹ́ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sísọ láti ojú tọ̀ wọ́n ní àkọ́kọ́ láàbù ní àkọ́rọ́ ẹni tí ò ní kápá bẹ̀ rárá tó lè láǹfààní àti kọ̀ tí ò ní tó kọ̀. ẹlẹ́ẹ̀kejì ẹni tó kọ tí ò kọ bó ti yẹ kó ẹlẹ́ẹ̀kẹta ẹni tó já sí ilé ìkàkùkà ló ń kà kọ́wọ́n ní lónìí o ìdánwò tí mo fẹ́ ṣe fáwọn àmúhùn ẹgbẹ́ a máa ta sọ̀rọ̀ tó ìfọ̀rọ̀dà ẹ̀rí ẹ̀sìn àmàkè tí wọ́n ti fà á sí àná fáfíà ní amúnáwọ́dà ní amánàwọ́ máìkò ní yàtà àtúwà yàtà àtà ìdúná sábà ń tẹ̀lé gẹ́gbọ́n kàlùfì àlejò àlá ní àmì. ẹnì káwọn ọmọ kan ẹnì kí n kó wọn ọmọ fáfíà kan. bẹ́ẹ̀ tún lẹ́yìn mọ́ọ̀mù mi ẹ bá bèrè yìí pé ṣé wọ́n tẹ̀ ń ka súrà sá. gbogbo ń tá a sọ yìí ó ń bẹ lábẹ́ lábìyá kọ́ ó ń bẹ̀rẹ̀ ó ń kọ́ ha. tó ṣe kí ni o tí ò ká lam yakro lam yakro fi a bi humil qur'an o ti bẹ lábẹ́ ní tó ṣe kíni o ẹ tí o kàlá fẹ ìwọ ló wà bẹ̀rẹ̀ wà ẹ pé ṣé mo máa ti àká ó wà lọ bá mi mọ tó ojú lẹ́yìn rẹ ẹ jẹ ká bá bí àwọn yìí. torí bí ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn bàbá bá ní sẹ́yìn lórí ìrọ̀rùn ọgbà tí a ká jù ọ lọ nígbà míì pẹ̀lú ọgbọ́n sẹ́yìn ẹ̀ka ọmọ ẹ sẹ́yìn. nípò ní ọmọdé ṣáájú kírò fún wa gan ó sọ ìdùnnọ́rùn tó ń kírò fún wa lọ́gbò rẹ̀ torí ìdí àfi jẹ́ mọ́ọ̀mù ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ọ̀mù wa mọ́ ìdí ó fi fi máa dẹ́rù bàyí ibẹ̀ ni ìmọ̀ọ̀mù ibẹ̀ bá ṣe tèmi ẹ̀kẹ́ra òun làwọn ìmọ̀ọ̀mù wá nìsín. ẹ mẹ́ta pè ní mọ́ dọ́ọ̀nì lọ àbí ìmáàmù dọ́ọ̀nì lọ tí bá bá pè nǹkan ní dọ́ọ̀nì lọ ìtumọ̀ ẹ̀ ní pé ẹ sì ní síwájú gbogbo ìtọ́nù àbí láti kìá mà lórí àlámọ̀rí ìròyìn lórí àlámọ̀rí ẹ̀sìn yìí lórí àlámọ̀rí kìtì ayé yìí kọ́lọ̀ ń tó bí kọ́kọ́ fi èyí náà. ẹ wọ́n yọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n yọ̀ alẹ́ mi sáà kéde wọn kó lọ́wọ́ àwọn àlùfẹ́. ìròyìn ìlọ́wọ́ mọ́tò ìgbà mọ́tò ìrọ̀lọ́ ọkọ̀ ìrọ̀lọ́ ìgbà àwọn ẹgbẹ́ kí ló fi wọ́n sọ̀rọ̀ ìwé ọlọ́pàá bèrè wọ́n kọ́ bèrè wọ́n tẹ̀lé wọn nígbà tó lè máa wọ̀. ìjáwọ̀ ìmọ̀ọ́bù wa múlú báwọn jàmọ́ wọn tí wọ́n lórí tẹ̀sí wọn. mọ́ṣáláṣí mi lọ́wọ́ ti ṣe wọn lọ́sùn. àwọn àgbàlagbà kàánà àbábá kàánà ìdín alhadari alimọ̀rọ̀bù lámàkà wọn wá sílá kí láti mọ̀ wọn wọn ni wọn kọ́ lọ ní kéwù àbẹ́ ẹ̀kọ́ rẹ̀ àti wọ́n ń ṣe wá àbáṣe fàádà alẹ́ ìlà àbàtùlá kí ni a fi mọ̀ wọ́n wọ́n ní wọ́n ń kọ́ ọmọ ní kéwú àwọn àtúnṣe kí ni wọ́n ṣe wá sí ẹ dárúkọ àwọn bàbá yìí tá a fi yálà bí mọ̀ wọn tí àbá yàgò tá a fi mọ̀ wọn wọ́n kúrò ẹgbẹ́rún yálà bí. àwọn kàbọ́lì wọ́n kúrò ẹgbẹ́rún yálà bí ọ́fíìsì wo làwọn táì fi ń dáwọ̀ èèyàn lóhùn jálẹ̀ ẹ̀dá lọ́wọ́ ọ́fíìsì náà àwọn tó ń sáfó lówó ni olówó ń wá wọn àwọn kò ní àwọn ni wọ́n ń wá olówó olówó ló ń sá fún wọn ìbádàá náà ìtàhálà. wọ́n ní àdẹ́kùnwá sọ pé àdíìsì wípé fàyíyà kìdáàjù sàlátà bọ́ẹ̀rọ̀ táà àdẹ́kùnwá fàyíyà kìdáàjù àdẹ́kùnwá ẹgbẹ́ tí ò wá kápá sí àlórí ìwọ̀n rẹ̀ ni kí náà pè ní kìdáàjù òun náà ní tí ò pé ẹ̀sọ́ No, no, no. Tó wá ní ọ̀rọ̀ pé kí lè túmọ̀ rẹ̀ wà nínú. Òyìn ta ló parí àdókè rẹ̀. Fàkí ìlàlẹ̀ Abu Hurairata lọ́jà láàánú. Ṣé bàbá Bùrẹ́ àlùbàdì sí wá? Wọ́n wá tó wá bùrẹ́ láyé pé ìnà nàkúnù khalafa ìmáà. ayé sábà bẹ̀rẹ̀ pé àtúwẹ̀ rà ókè tí a bá wá pẹlẹ́yìn ìmáàmù ńkọ́ tí a bá pẹlẹ́yìn ìmáàmù ńkọ́ fàkọ́ọ̀dà àkúrẹ́ wa sọ sẹ́yìn kan lọ àkúrẹ́ wa sọ yìí pé ìkìlọ̀ bí a fi ìnáfù ká àkókò dá sí pé èyí máàmù ló ń bẹ̀rù kàfá sí àti ẹ̀sìn ló ṣe ẹ̀bà tí a sọ pé tí ò bá kàfá sí àìní òṣè kí ni ìní òpé àwọn sọ pé táwọn bá ń bẹ lẹ́yìn ìmáàmù ń kọ́ ọ̀sọ̀ pàtìkìyà táwọn náà ń gba fásíà nígbà tí wọ́n fẹ́ kí ni tó lọ kàfá sí àti ẹ̀ àfúrà ni kàfí ẹ̀sìn ló ni o à ń gbé owó látara àti kìí gbé àfẹ́já pípé tó bá ń kírun kó o kan fá sílẹ̀ kí ló jẹ́ o ọ̀ràn ẹ̀yà ni abẹ́lẹ́lẹ́ mọ́tò aláyẹ̀ torí lórí fáàtì àti kàlórí ọ̀rọ̀ mẹ́ta làwọn olùmọ̀sọ̀ àwọn akọ ènìyàn wa. nígbà táwọn olùyẹ̀wò aṣọ báyìí àfọyìnlá sọ yìí pé fa ìní sẹ̀mí ìtura sọ́wọ́ láàyè sọ́nà lọ́rọ̀ àwọn sẹ́ńtẹ̀. nítorí pé mo gbọ́ lẹ́wọ̀n ló wà lọ́wọ́ àgbàdo kí wọ́n gbọ́ lọ́wọ́ àgbàdo òun ló wà lọ́wọ́ àgbàdo sọ̀rọ̀ àwọn ọ̀dà ààrẹ tó bá di alukọ̀ọ̀dún bàbá fẹ́ ṣe àbúrò a ti sọ̀rọ̀ àwọn àdéhùn ní ìlà wa sọ̀rọ̀ àwùjọ ìlànà àti ọlọ́run àgbà sọ̀rọ̀ àwọn ọ̀dà ara ìlú tá a sọ̀rọ̀ kọ́lọ̀ wà lọ́dà oṣù láti láti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìwọ̀n àgbà sọ̀rọ̀ àwọn àlékún mọ́ra àti ọ̀rọ̀ àgbà